fáwọn tó bá fẹ́ gòkè bí o fẹ́ jábọ́yẹ torí mo fẹ́ lọ sókè enemies fi mí lẹ̀ torí mo fẹ́ jáyé sí caution man yeah sí caution man. ṣe bí ọmọdé báyìí ó dẹ̀ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ lọ ṣé bí ẹrù lásán náà gbà tó bá yẹ pé wọ́n gbé wọ̀ fúnra rẹ̀ ńkọ́ tó bá yẹ pé wọ́n gbé ẹ lọ kí lóòrò kó máa ná wa torí bá a ṣe ń náwó la máa máa nọ́ra la máa máa nẹ́jẹ̀ la máa náwó fún afẹ́ kọ́sì wa ní gbèsè ayé wa bó tí yìí tó jẹ́ kọjá yìí ni àtúnṣe ẹ wà náà àní omi ló dànù àgbè òfò àti bí kí ni ìyàtọ̀ láàrin àsopà àtúnigẹ̀gẹ̀ lọ́rùn ṣebí tó bá kúkú mú mi lọ́gàn ṣé kò bẹ́ẹ̀ tàbá owó olówó owó tí mo lọ yá o bàjẹ́. ọlọ́wọ̀n ní jẹ́ àárẹ̀ ọlọ́wọ̀n ní jẹ́ káyé ẹ bàjẹ́ ọlọ́wọ̀n tiẹ̀ ní ṣe láyé tó máa bàjẹ́ lágbára ọlọ́wọ̀n. àwọn tó wà nílé yẹn náà ní ìta máa bá wọn sọ àwọn ta tún máa tún pè wọn wọn gbọ́dọ̀ ẹ padà. àmì o àmì o. kódà kí la máa ṣe báyìí sí ṣé wàá jókòó dè mí ni kí fi yanjú àwọn àlejò àbí wàá máa bó ṣe ń ṣe yóò dá wá máa lọ wá máa lọ. àǹtí mi bá mi gbọjà. ẹ má wọrí má wọrí àwọn àkọta máa ṣe sí. ẹ bá mi gbọjà. máa lọ sẹ́ẹ̀. Ah ẹni tó ní tó ń kígbe náà ọjà wòsíwòsí ọjà tí ò ká nǹkan kan wò náà ló ń pariwo lélẹ̀. ẹ wọ ẹjẹ má bínú ọjà. ìyá tóbi kí ló ló fẹ́ o tọrọ àkírẹ́wẹ̀ lọ́dẹ ọ̀sán òye wábí lásán. ó sì ń kọ̀ọ̀kan ẹjọ́ nítorí ọ̀rọ̀ àṣírí yóò lè tú ẹbí òkúta yìí ẹjọ́ nítorí. ráìsì wà dáadáa ẹ̀kọ́ fún mi ní kóńgò ráìsì kóńgò bíi mẹ́ta gàrí kóńgò méjì kóńgò méjì kíkiri. Ah. tẹ̀lé ìlú ẹ̀. ọ̀yọ́ bá mi fi noodles ní mẹ́rin sí torí ọmọ yẹn àti magi oníyọ̀. Ah, magi oníyọ̀ wa. wọ́n ìyá tóbi sọ́rí gbogbo ohun tó béèrè ń pátá àwọn náà wọnú kò sí ìtì níbẹ̀ a máa yìn ní fún ọ. ṣé o rántí wípé ọ̀rọ̀ ọmọ tààtì náírà ń jò ní kó o tó mówó wá ọmọ gbogbo ẹ ń ka bó ti ń ka ráìsì o gbogbo ẹ mu gbogbo bí ó bá tún kú ọ̀ǹta ó tún kù nulẹ̀ ní fún ọ ẹ jọ ó ṣàpadà wá fún yín lówó owó tẹ̀yìn náà. ó padà fún mi ṣégbà tó fún mi ló yẹ kó fún mi kí n lè fi rajà sígbà táwọn tó lówó lọ́wọ́ rà ká tó pé wọ́n tó ń gbàrùn ó tún wá dé nísìn ó ní kí n mọ ọmú gbá wá kí n mọ má wò wá gbogbo náà ní fọ. ṣé tí mo fẹ́ gbà ní ní sí yín nǹkan tó bá ti mú mi mú yẹn wá ní alẹ́ yìí tí wọ́n máa fi di ní àárọ̀ kùtùkùtù ọ̀la báyìí èmi máa kọ́ wà kúnlẹ̀ kúnlẹ̀ yìí. lálẹ́ òní lọ́dọ̀ lójú pé ó fún mi lówó mi lálẹ́ yìí bó ṣe wí náà nù sórí lóyún gbogbo tiẹ̀ tí ló mú wá lálẹ́ yìí o mo fún ọ di ọ mo fún ọ lọ́la náà tó bá ti dàárọ̀ ọ̀túnla tó o bá ti fún mi ní owó mi ní tí ń fi ojú ẹ rí wò ó ara rẹ̀ ó kọ̀ ẹ Táíwò bá àwọn ráìsì agolo márùn-ún ẹ̀wà agolo méjì bá àwọn gàrí agolo márùn náà fún ká wá fún ní nódùs mẹ́àrún orí ọmọ rẹ̀ a sì fún magi ẹyọ kan náà tó lóun fẹ́. ìgbà tẹ́lẹ̀ ti ṣe fẹ́ ṣe fẹ́ ṣe ẹjọ́ ṣe lè bá mi fẹ́ ibi méjì sí kí lè má fi ṣe núdùsì ìfọmọ yìí. o tún fẹ́ yan àbí. Táíwò bá a mú ẹyin mẹ́rin fún kó o sì bá ń fún ní núdùsì mẹ́fà torí ọmọ tó dárúkọ ni o tí ẹ bá ṣe torí ọmọ wò ó ní ìbá ti fún ní nǹkan kan torí ìfẹ́ kébí pọmọ rẹ̀ owó mi ọ̀gbọ́dọ̀ jọ tún la lọ o tí wọ́n bá fi kọjá àárọ̀ tún la gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ èmi àti. Iriri, iriri, ìrírí bẹ́ẹ̀ láyé. fún ṣọ́ longest ah, ah, time èwo ló ṣe ìwọ ló ń ronú yìn ní ojú títì ah, àfúnṣì irọ́ ni o ìfọ́ àtinú mi dùn láti rí ẹ eh? since all this day báwo ni things. Mm-hmm. will travel out of this country before. In fact, it's going to five years to me to see around. Well, she did last month, me. At least whether it's hot, true. Ah, it's a hot, in fact, most of my regrets can go one leg. Oh, no. Báwo, it lo ti ń gbajúmọ̀ má jìnnà láti fún ẹ pé láti Èṣòdì mo ti rìn dé abúlé ẹ̀gbà. oh oh why. ó jẹ ká máa explain ẹ̀ sí i torí pé mo fẹ́ sáré dé meeting kan bẹ́ẹ̀ ni but jẹ́ kí n fẹ́ nọ́mbà mi tó bá kọ̀ lọ́la wàá bá mi ṣùgbọ́n zero eight zero zero double two six six two one double four six zero. ló ṣe tí tí tó fi gbàgbé sùn síbẹ̀. Ah, ẹ dákun mọ́mọ́. mọ́kànlá nílé èmi náà bẹ́ẹ̀ nù àwọn tó nílé apọ̀tá nílé ẹ kàn lè bá wò mí mo lè jẹ́ gẹ́tìmọ́nù àjọ nílé ni ẹ̀yin nìkan lálejò ẹni ẹ̀ wá gangan ni ẹ sọ. kódà náà highlander ni mo bẹ̀rẹ̀. Ah! olórí oko ló. ṣé wọ́n fún yín ní agreement tẹ́lẹ̀. mo ní appointment pẹ̀lú ẹ o mọ̀ kó mo mọ̀. appointment ah, appointment náà wọ́n <laughs> fẹ́ bèrè kí ló kọ yín. Funsho Williams. ẹ̀rọ ah, Adégòkè. Ah, ah nǹkan kan yẹ kẹ́ ẹ máa jẹ fún sọ ẹ̀yin ewo mìíràn ni ah, bẹ́ẹ̀ bá máa wo mìíràn ni ẹ mọ̀ pé ọ̀yẹ́ máa jẹ fún sọ bí Yéṣùfù ló yẹ kẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ bá mọ Yéṣùfù mo ah, ṣe rí nǹkan mo ti gbà ìbọ́lọ̀ ti ní ànábì kan kò ní wáyé mọ́ ni kí tó ni Yéṣùfù wá ṣe tẹ́ ẹ rí Yéṣùfù bí bá kọjá lọ báyìí táwọn obìnrin bá ń rẹ́ la ó sì máa rẹ́ kàmọ́la wọ́n sì máa rẹ́ kabala wọ́n sì máa rẹ́ kabala ah Yéṣùfù mà dà o <laughs> wọn mẹ́ni ọ̀dà jù ní èmi àti Yéṣùfù <laughs> ẹ wà mú tọrọ wa ti àyè náà ẹ bẹ̀rẹ̀ hmm. ọ̀gá mẹ́ni. Ubi. dáre olóyọ̀ gbogbo ni olóni contract yẹn pé màá pè padà nígbà yìí. Island. báwo la ń owó ńlá lọ síbí o. Ah, ah. <laughs> iṣẹ́ ọlọ́run nìyẹn eh, báwo ni gbogbo yẹn. àrùn gbọ́dọ̀ ọlọ́run láti máa. iṣẹ́ ń kọ́. Ah, eh iṣẹ́ ṣá àwọn ọmọ níṣẹ́ kan gbòógì kan lọ́wọ́ ẹ̀. bá a ṣáà yé ọmọ ṣá pé ká kọ́mọ tó fẹ́ ṣe waec ká ṣe ìtòrí àfẹn tó fẹ́ ṣe nẹ́kò òun ní jambu gbogbo ọmọ ẹ̀ báyìí kò sí ẹ̀mí a ṣáà ń jí mọ́ra wọn ehm, tọrọ kọ́ bọ́tà dẹ̀ níbẹ̀ àfi ń bọ́yàwó àfi ń bọ́mọ. ṣé o ti níyàwó dẹ̀ ti bímọ. Ah! ọlọ́run ti ṣìyànà àwọn yẹn ọlọ́run ti ṣìyànà ìyàwó àmọ́ wa. but jùlọ báwo ṣe wá ń eh, kó ìwọ tó níṣẹ́ tó wọ́n lè ti níyàwó wọ́n lè ti bímọ wẹ́ ibi táwọn lè dára bá dé kọ́ńtì nìyẹn ṣùgbọ́n eh, máa help ẹ̀ mo láwọn ọ̀rẹ́ tí wọ́n lè fún ọ níṣẹ́ dáadáa bóyá ọlọ́yọ̀ ni màá lò àbí alájà àjíbáyé àbí wọ́lẹ̀ wá fún ọ níṣẹ́ iṣẹ́ gidi tí wà á dẹ̀ rí owó gidi níbẹ̀ iṣẹ́ òní ẹ̀wọ́ ẹ̀ ṣe. ọjà ló ń tà náà ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn káńsù jẹ́ kán gbádùn bí kán lé wọn lẹ́gbẹ̀ẹ́ títì kán dá kíọ́sìkì wọn wó káwọn káyọ̀ tó ń gbé wọn lọ́jà nǹkan kan báyẹn so for now òun kọ́kọ́ tẹ̀ wá lé ní kò sọ́jà. sọ́jà àwọn owó ṣọ́ọ̀bù rẹ̀ ti yọ. sọ fún ìyàwó ẹ jẹ́ kó wá rí mi lọ́la kí lè bá a mọ bó ṣe rí gangan kí lè bá a mọ irú iṣẹ́ tí màá fún un ẹ ṣó ti gbọ́. inú mi á dùn. àmì hmm. ah, láìkẹ́ wọ́n ti padà sẹ́yìn mọ́ kí n fún wọn níṣẹ́ kí ìyàwó ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ọ máa pè yín ẹ máa wà ókè ẹni tọrọ jẹ ẹ ìyẹn tún kọ́ gbàgbé gbogbo nǹkan tó ń ṣe ẹ́ gbogbo nǹkan tó ò rówó tó ò rówó ná tí ò rí owó ná tó ò rówó jẹun nígbà tó ti rí mi wàá ní owó owó ló ń sọ̀rọ̀ money speaking Fúnṣọ́ ah, sori time tó wọlé yẹn mo rí save kankan lọ báyìí ló ń bá mi sọ̀rọ̀ time ẹ̀ eh, mo lè gbọ́dọ̀ lọ́rọ̀ yìí sìn mi lè dúró pẹ́ jẹ́ kí n wá nǹkan fún ẹ kó má lọ sílẹ̀ ṣùgbọ́n gbà. No, I'm like, oh, 15k. 15,000. No, I got it. She bought. Two hundred and a half million. Yeah. She bought. She bought. What did I say? She bought. She bought. In fact, mo lè mọ̀ pé hàn ní. Mo lè mọ̀ Oh my God. Okay, bye. Go take care lọ́rọ̀ yẹ tí kò bá mọ tẹ́gbẹ́ sí la a kò máa sáré kú lásán ni. Ọlọ́run, ló fún yín lájú owó yìí. Ó lè tún promise àti yín ní iṣẹ́. Ah. pé pé mi ni owó láyé mi mo tún wá pé èmi náà owó tí mi ò lérò bí mo ti rí mi wọlé ó kàn tẹ̀mí lọ́wọ́ gbà á ọkọ mi sọ̀rọ̀ fún mi báyìí àwọn ìkólé fún àpò náà lọ́wọ́ ti tán. mi ò dán dúpẹ́ wọn náà ṣọ́ra rí àṣẹ máa kó pàdé àbáyé tí nǹkan kan ò ní ṣe olóore wa. ṣé pé tó ń bá kúndé bẹ́ẹ̀ lọ́nà àbáyé gbà bá ti fojú kan báyìí wọ́n sọ pé èkó lè ṣe bí báyìí táwọn ṣe ìrẹ̀lẹ̀ ṣe mú tí mo ní ọmọ wa lọ́wọ́ ní kábẹ́rẹ́ ó ti rí bọ́mọ wa lọ́wọ́ ah, kò ní bọ́mọ wa lọ́wọ́ lágbára ọlọ́run ṣe báwọn lọ tí wàá promise mi náà báwọn náà tún máa fún mi níṣẹ́. Ah, ah, ọlọ́run á kú dá fún un gbogbo ìdáwọ́lé wọn bá wọn lórí sí mi àti àwọn àtàwọn ẹbí wọn bá wọn máa bá láàánú parí. gbogbo ẹ̀ náà ní ìdàpọ̀ fún mi èyí lọ bẹ́ẹ̀ sí ẹ lọ sọjà ẹ máa pọ̀ bẹ́ẹ̀ sí hmm? kẹrìnlá fúnṣọ náà sí ẹ máa ẹ má jẹ́ kí èrè púpọ̀ lọ́la rẹ lọ ah, ẹ mọ̀ pé tó bá dágbá náà gàrí náà la máa ń rí wọn àlèmọ̀ ìrúbọ̀ o so sì ẹ̀mí sọ pé gàrí púpọ̀ jù lọ́wọ́ lọ́wọ́ ṣe náà ìpàtúwákò mi ìyẹn náà bí a wà á lè sọ pé ti láì oṣù kan náà kákó lèyẹn náà kí ara tó ṣẹlẹ̀. o ṣe gan ni ẹ̀jẹ̀ á dà fún yín wọn náà kókó ní tají ṣe ẹgbẹ́ àwọn ọlọ́run o ṣe gan. ẹ má lè tún fún gbàgbé láàárọ̀ láàárọ̀ kí ẹ tẹ́jú lábẹ́ mi. kì í sùn tàbí ẹ kó ti jí látago márùn bí ó bá kí ń ṣe mí. tuntun dẹ̀rọ̀ rẹ̀ mi gbé gbé tó ọ̀nà bá tó lọ tó bá tó lọ lórí tó máa ń kọrin. ọmọdé tó kò fẹ́ràn. bẹ́ẹ̀ni o yọ ọmọdé torí mi ń jí ẹ̀mú lẹ́yìn ni ẹ̀wẹ̀lẹ̀ irú oúnjẹ wo lẹ ní. Ah! <laughs> àkàrà wo ló jẹ kẹ wọ́n yìí ni búlọ́ọ̀kù lẹ wá wọ̀ sí màkàrà tẹ̀ bí sígan ni sígan <laughs> làwọn ló jẹ máa wọ̀ ẹ wò sẹ́ẹ̀rí tó wáyé pé njọ́ tí àwọn bíríkìlà bá ṣiṣẹ́ njọ́ dẹ̀ ni ẹ máa gbá mọ́là wa tó ti yé yín njọ́ àwọn olómi bá wá kí ẹ wá látògbómọ̀ṣọ́ fùfú lẹ́gbẹ̀ẹ́ wa tó wáyé páwọn ará lọrin ni ẹ wá ṣiṣẹ́ kàn ìfúnra lẹ́gbẹ̀ẹ́ wa tó ti yé yín ẹ sì gbà fọ́ọ̀mù èlò ní mẹ́lọ́yìn báwọn. kò sówó ṣùgbọ́n tí máa máa jáde máa fún yín. ẹ jẹ́ ń wojú ọbẹ̀ yín. mi ò ta nǹkan kan. ẹ ta ń jẹ ọ̀gá lẹ fẹ́ rí. ọ̀gá ọ̀gá gangan tó nílé yìí gangan gan àwọn náà ní kí n wá. àná ẹ̀wọ̀n ni ẹ wá islander. ẹ ẹ ti ṣe nọ́mà ẹ gbọ́dọ̀ ra nọ́mà ẹ wọlé. ẹ ṣe ẹdún ẹdún ah lẹ́nu ọmọ agbá fúláwà ẹ kọjá lọ́wọ́ àwọn david yẹ́n máa ma agbá fúláwà david bíbí ẹ tẹ́tẹ́ kàkọ́ bí wọ́n fẹ́ ni fúláwà ó tóbi jọmọ lọ lọ́dọ̀ wọn ọ̀gá ń sìn ojú tí wọ́n wé ojú yan ọfà mi mọ́ra ọfà mi mọ́ra ojú tí wọ́n mọ̀ ìta wá sí ṣé ká ṣe ní ọlálọ́mí ni àbí yẹ̀rọ ọ̀kìn òye yín ẹ̀ ọ̀fà ni. àbájọ ah, tó mọ wọn náà kálẹ̀ jẹ́ ọmọ ọ̀fà nẹ́tọ̀ pé ikọ̀ gbọ́dọ̀ ju kan ilé ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí pé tòun tẹ́ bá ti gbàdé èmi àti ìyá kan jọ pín déédéé tó ti yé yín àbí bò ni bí ọba tí a lè ṣe é ṣe bóyá kẹ́ ẹ máa lọ. ìdílé ìgbà ah, ah, ìyá ìbáyọ̀ ṣe ń lọ sùkúrù ni. báyọ̀ ṣe mọ̀ jiyàn o tí bá ṣèwé mi báyìí yóò tó jí wò <laughs> torí gbogbo ìwé tèmi rọrùn tí bá ti ṣe èyí jẹ èyí ọ̀jẹ̀ mi ó ti mọ ha lanza <laughs> gbogbo tí bá ṣèwé ní ọjà nínú postput. Ah. How are you? Fine. ọkọ ẹ ti pè mí bó ṣe ń bọ̀ ṣé kò sí pé hmm. gbogbo ohun tẹ ṣe fún ẹ ṣe gan Ọlọ́run àti ọmọ mi náà lọ́wọ́ sá ẹ ṣe gan sá. èmi mo sọ fún ọkọ pé kó yọjú sí mi rísì tí mo fi sọ lélẹ̀ because bàtà sọ̀rọ̀ lánàá mo pín mi ìdá ẹ̀ mọ́ kí n lè bá a rí yẹn mo fún ní kó wá bẹ́ẹ̀ nígbà tó dé nsìn mo rí i pé fìsíkì ẹ̀ eh, ọ̀tọ̀ nìkan tí mo plan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ̀tọ́ ọ̀tọ̀ nìkan tí màá ṣe ń sìn mo wò pé tí bá ní kí n gba government work fún ẹ wàá máa dà ẹ́ láàmú àwọn ọ̀rẹ́ mi bóyá bèbè ọlọ́yọ̀ máa lè ọ̀rẹ́ mi pàdé mi dáadáa ni ọlọ́run ṣàánú ẹ̀ gan owó wà lọ́wọ́ ẹ̀ gan ó yẹ kó mọ̀ ẹ̀gbọ́n dárí ọlọ́yọ̀ọ́ ṣùgbọ́n kan tí n fún ẹ níṣẹ́ lọ́dọ̀ wọn lè máa dẹ̀ káàkiri àbí ajíbádé àfẹ́s àbànà kọ̀ọ̀kan bí àbí wọlé sá but mo pe kí wọ́n gan máa ṣiṣẹ́ fún rẹ ni tó bá ń ṣiṣẹ́ fún rẹ ó máa pè ẹ́ but now bóyá kí n kọ́ fún ẹ ní kó o kọ́ fi start àbí báwo. Two oh million naira jùlọ ṣé torí two million naira ló ń ṣe <laughs> tí o sọ̀rọ̀ ẹ̀ di handicap tó ń ṣe báyìí tó ń ṣe báyìí. <laughs> má wọrí tó o bá ṣe dáadáa pẹ̀lú mi máa tó tọ́jú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé o mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni ọkọ ẹ̀ gangan pàdí mi ni láti kékeré láti jọ wà papọ̀ ṣòrí ń gbà yẹn pọ́sí mi ò lọ́wọ́ náà ìyá mi náà kò sí nǹkan kan mi ì lẹ́gbọ̀n kankan mi ì lẹ́nìtẹ́ni tí o bá rí nǹkan tí mo bó ṣe máa ń yà but ẹ̀ fúnṣọ́ ọlọ́run ṣàánú ẹ̀ ó máa ń tọ́jú mi bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ gbàgbé mo fi ni kó wá ṣúwárí pẹ̀lú kan tó wà lẹ́yìn. ṣé ọkọ ẹ tó ní kó máa bọ̀ wá sí bíbá ẹ kó máa gbọ́dọ̀ ní tó bọ̀ ẹni tó mọ̀ nípa ẹ ní yàrá. ẹ ẹ ẹ jùlọ kí ni orúkọ ẹ gangan olúwafikáyọ̀ mi. ọ̀ọ́ oh, oh. olúwafikáyọ̀ no olúwafikún ayọ̀ olúwafikún ayọ̀ tèmi àbíyá o. sórí bí mo ṣe ń wẹ bíbí mi mo rí i pé kò yẹ kí ya jẹ mo dẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́ yín ṣùgbọ́n bàtò ti wọlé ọ̀dọ̀ èmi islander ó sì dolówó máa tọ́jú ẹ̀. E mo fẹ́ kó súnmọ́ mi dáadáa kí n fò ó tọ́jú ẹ̀ kí ká ẹ̀tàn ẹ̀ kọ́kọ́ sókè báyìí kíjì sókè báyìí kí n wọlé tán <laughs> ibi islander ọlọ́run gbọ́ wàá gbàgbé ọkọ ẹ̀ wà á mọ̀ pé iṣẹ́ gidi mo ṣe má tọ́jú ẹ̀ tó bá bá mi ṣeré tó bá tẹ́ mi lọ́rùn two m mo fẹ́ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa fi three m kan ó máa tó five m wàá gbà mo ṣe wo yẹn tí n bá fún ẹ ní two million naira tí o bá rówó sí i ẹ kò ní pẹ́ tán ṣùgbọ́n tí n bá fún ẹ two million naira tó tó bá mi ṣeré tí mo tún fún ẹ ní three sí make it five tó tún yá tí mo tún fún ẹ ló ó lè pẹ́ dùn lówó. but ẹ mọ bí mo yẹ jẹ́ sí yín ṣá ẹ mọ pé ìyàwó ọ̀rẹ́ yín ni mí ìyàwó alárédè for that matter. oh my god <laughs> ìyàwó alárédè ni ẹ mo mọ ìyàwó alárédè tó bá wà tí kò sówó bẹ́ẹ̀ kó sì kọ́kọ́ nù gbéyàwó yẹn mẹ́rin. ọ̀hún ti yé mi. <laughs> ẹ̀ẹ́dẹ̀ ní sori rẹ̀ kò ní yẹ yín gbogbo gbogbo tẹ́ ẹ ní tẹ́ ẹ gbó ojúlé tó ń jọ lójú yìí ẹ máa sunkún lórí ẹ̀ last ni èèyàn lórí burúkú yìí máa ṣàǹfààní èèyàn olówó òṣì olówó ogbó tó ń ṣílẹ̀kùn fọlé kémi wá tara mi lọ́pọ̀ tó pẹ́ fẹ́ fún mi lówó iṣẹ́ òṣẹ́ wa o ṣe ti gbọ́ ìwọ̀n bàtà ní ó tó wa. ah true baby, kí ló ń ṣe é. ah ẹni nì ibi tó gbé kiri tó bá tó àsìkò kan tí kò mọ wá change tó bá yára padà wá bá mi àti bá ṣe mí lókun. kíka ìtàn ẹ̀ kọ́kọ́ sókè báyìí kejì sókè báyìí kí n wọlé tán <laughs> ibi islander ọlọ́run gbọ́ wà gbàgbé ọkọ ẹ̀. mọ̀ pé ẹranko lásán èkejì ajá ni wọ́n ewúrẹ́ ni mẹ́ẹ̀ kí náà dáadáa yìí tó kẹ́ni pé wò ó ṣe ọmọ tí wọ́n kọ́ tó gba ẹ̀kọ́ tó fi ara balẹ̀ tó ní làákàyè ni mo ṣe lọ sẹ́sẹ̀ tí òun bá ti ṣe èmi mọ́ àtúmọ̀ kíkà ọ̀rẹ́ mi ó ṣe òun ó ṣe òun yọ àwọn ọmọ máa burú ó yí gbogbo máa ti change yọ láti kékeré tààtì wa primary school ló ti máa ṣe wẹ̀ bí kò máa jí pẹ́ńsù pẹ́ńsù kò máa jí rẹ́sà kò máa jí báyìí báyìí kò jí slate kò jí chalky kò jí ẹ̀rọ kò jí kò jí kò jí blackboard gbogbo nǹkan wọ́n pàpàtà burúkú ayé owó ẹ̀ lọ́wọ́ wọ́n ti mú dẹ̀ tó ń bá dẹ̀ ti mú orí fún mi ah ẹ̀ máa tó ti ti lórí wọn ti fà wọn burúkú lẹ̀ àṣẹ tó yìí ṣẹlẹ̀ kí ni kan náà náà òun yẹn kò ṣe é ọdún náà mi jẹ́ kó yé o jẹ́ kó mọ̀ ẹ́ mi ò torí owó fẹ́ ọkọ mi gbígbé fẹ́ òtítọ́ lèmi ní sọ́kọ mi ẹ̀ lóòótọ́ ààyò ṣùgbọ́n ebi ò pa wá. abamimi <laughs> oh, abamimi nǹkan tí mo jẹ ká díẹ̀ tán máa fi ojú ẹ rí nǹkan tó máa ṣe fún àwọn ọ̀la dàda tó máa ṣubú tó bá ń lùwà bẹ́ẹ̀ máa jẹ́ kó mọ̀. dadi tóbi lọ bá ẹ ṣe sùúrù irú àwọn èèyàn báyìí máa ń fáwọn lọ́lọ́run lọ́wọ́ ni. ẹ fa lọ́wọ́ kí n tó fà á lọ́wọ́ mi gan máa kọ́ dára fún. ẹjọ ẹjọ torí ọlọ ẹjọ ẹjọ. wa tóògì èmi ni. kọ́lù ẹ wo ẹjẹ mi ṣẹlẹ̀. gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. àwọn olùnáwó sí ìwọ ẹranko ni ẹ o ajá ewúrẹ́ mẹ́ẹ̀ goat kò sí yàtọ̀ láàrin ìwà àtàwọn ewúrẹ́ mo rò pé ìyàwó mi yẹn mo rò pé ìwà burúkú ọwọ́ ẹ ìwà aláìláàkáyé ìwà ojúkòkòrò àti olè ọwọ́ ẹ ó ti jùlẹ̀ láti primary school ló ti bẹ̀rẹ̀ wọ́n láti primary school wàá jí pẹ́ńsì wàá jí chalk wàá jí rírà ìwé ẹ̀kọ́ náà ló máa máa jí ìwé oníwèé macmillan wo ló máa jí akin goes to school ló máa jí bá mi sọ̀rọ̀ kí nìkan tó rí lè ṣẹlẹ̀. torí pé mo wá báyìí pé mo ní challenges mm-hmm. kò dẹ̀ help me wá sí pé nǹkan tó lè ṣe ni pé kò mú ìyàwó mi kó máa tó sẹ́ à lówó ni a ní dignity wa a lè ní pride wa à lówó ni a ní làákàyè à lówó ni ṣùgbọ́n a ní àlàáfíà. jona sí kan tó ń jẹ lójú nìyẹn tẹ́yẹ kiri yẹn lọ sọ di bàbàrà èmi kàn ní kí n tọ́jú ìyàwó ẹ̀ ni òṣì tó ń bá yín jà yìí kí n change life yín kí n hinsat sì mí sínú ọ̀dọ̀ ìyàwó ẹ̀ kó wá nẹ́tíwọ̀kì ọ̀la owó wá sọ́dọ̀ yìí nǹkan tó yìí fẹ́ ṣe nìyẹn màá. owó lójú ẹ kò ṣe nǹkan lá ah, mo ṣe àpòrí ẹ aláwo kù bàbá ńlá ṣe alájà wẹrẹ ni. ṣé o mẹ́rin tó ń bá sọ̀rọ̀ ṣá èmi màá nìyẹn èmi àìláńdà. irọ́ mi ò mọ̀ Lexus mo pè ẹ́ ìwọ tó ti tóbi tù wo man man your speech tó bá sọ̀ra màá dì pẹ̀lú ẹ̀ gan wàá dẹ̀ hate me. ọ ọ ǹjẹ́ ọdún àbí oúnjẹ alẹ́ ju ẹ̀ka kéje ló kálẹ̀ àbí ló wà wọlé gangan. wo wo wo wo ẹni tí kò bá fọwọ́ sí iṣẹ́ owó rí ló máa yẹ̀yẹ́ orúkọ tí mo kọ́ sílẹ̀ yìí náà àwọn fámìlì yìí kankan kọrú ẹ̀ ṣó yẹ ọ̀la ni owó ìwà lọ́wọ́ mi kú mọ́ ni. lágbára lọ́wọ́ lọ́hùn àti wọ́ àti símù ẹ̀ àti nẹ́tíwọ̀kì ẹ lọ́la ọlọ́run tó sílẹ̀kùn ọjọ́ ni táyé máa fi parẹ́ ẹ̀mí nẹ́tíwọ̀kì. Hmm. sonubi. sáà. kíni. sonubi. ó oh. òun pẹ̀lú mi abi. sonubi lọ́jọ́ tí o wá gbaṣẹ́ lọ́dọ̀ mi tí mo ṣe interview fi ọ ṣó rántí. ṣebí níjọ́ sátidé tí mo fi wà ní. mo sọ fún yín pé tí ò lè bá wọlé kí nìkan tí wàá ṣe fún olè. olè níjọ náà mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi nàìjíríà mo ní tí olè bá ti wá pé kẹ́ẹ̀kan kéèjì pé mi máa mú olè láàyè ni èmi sì kó wọn dànù kéèjì. tí oníjàǹdùkú bá wọlé ńkọ́ kí ni wàá ṣe fún. <laughs> ẹ gbọ́dọ̀ <laughs> ń dọ́rọ̀ mi lọ́rùn jùlọ ayé láti mú jàǹdùkú ni ah, èmi máa mú wọn bí ẹja ní títí máa fi ẹ sápò ẹ̀yìn ńgbà gbogbo ìjà kẹtù gbogbo jàǹdùkú bí àwa <laughs> ni àbí ẹ ká bí irú wèrè tó dúró ìtọ́jú pé tọ́ọ̀gì ni. ọ̀gá tọ́ọ̀gì dà. olódúró yìí náà. ànábì Yúsúfù mà ni. sọ́nùbí ilé tọ́ọ̀gì kò ní mú mi. ẹ gbọ́ tọ́ọ̀gì ni. What the hell? jẹ́ kí n mọ̀ lò kẹ́sì gbígbà mọ̀ lẹ́yìn ẹ mọ̀ lò jáde. Hello! ara ni. Ah, ah, ah, abájọ tí mo fi ń kọ́lẹ̀kùn látòní dẹ̀ dá mi lóhùn ẹ̀yin ń jẹ́ bàtó o ẹ ti tẹ gàrí mi ẹ mọ̀ rówó rẹ ràn ìyá tóbi wọlé kó bá mú owó mi wọlé ní ìsìn mo díjú kí akọ bá ń kówó mi jáde. wọn ní bẹ̀lẹ́bẹ̀ yà ó ń gbèsè níyìn tẹ́ ẹ fi gbèsè ṣẹ̀ṣọ́ ó dá mi lójú pé ẹran yìí náà ẹgbàrún ẹ̀mí ẹgbàrún ẹ̀fọ́ ẹ tún gbàwé ẹ̀gúsí tẹ fi jẹ àbí torí ọmọ torí ọmọ ọmọ wa dà tẹ̀ fún lóúnjẹ mi tẹ wà yẹ wá tilẹ̀kùn wọ́n rí ni mo wá ń kànlẹ̀kùn látẹ̀kan ló wá fi ní búlágídí àbí lónìí ni wọ́n gbowó mi kó mi. mo tún fẹ́ máa bu oúnjẹ àbí ó yá dábì lóhùn dábì lóhùn. ẹ fún mi kìnnìún níjọ wò ah! àdó ń gbèsè níyín ó sọ iye tó jẹ mí fọkọ ẹ ó mọ iye nǹkan tó gbà láwìn àbí twenty five naira. ẹ̀ẹ́ kèrè ṣòwò àbí ó ṣe lọ́jà kọ́ lọ́ọ́ jí gbé fóònù fóònù yín ọ̀nà ni ọ̀tàn yìí níjọ ẹ bá rí owó mi kẹ ẹ wá gba fóònù yín àti pé mi ti ẹ̀ gba owó mi fóònù yìí ni. ẹ fún mi kìnnì níjọ o àdó ń gbèsè nìyí ó dá mi lójú pé bẹ́ẹ̀ ṣe gbà àwọn omi náà tẹ̀ mú un ẹ gbà àwọn ẹran ẹ gbà àwọn ẹ̀fọ́ ẹ gbà àwọn ẹ̀fọ́ tẹ̀ fi ń jẹ náà ni ẹ̀rí pẹ̀lú lójú tí àlàyé yín ti rún báyìí yóò bá wa rún ni kẹ́ ẹ jẹ kẹ́ ẹ jẹ gbèsè kẹ́ tilẹ̀ kùmọ́rí kẹ́yìn máa sán bà àtẹ̀bẹ̀rẹ̀ ẹ̀gúsí àbí ẹ wọlé o ní ìtì ẹ̀fẹ́ gbálàyé kẹ̀kan kẹ́ ẹ jáde kẹ́ ẹ kówó mi fún mi. ṣé wọ́n ti ṣàlàyé fún mi pé àwọn jẹ́ ń lo ṣe rí ẹ fún wa di ìrọ̀lẹ́ ọ̀la. ọjọ́ tó kọ mí dá fún yín gan-an máa kó wa. ibi tí mo ti dúró yìí ni mo ti gbowó mi. ìgbà ká lọ ká bọ̀ kankan mọ́ wọlé ìyanu ìwọ gbogbo tí mo bá yín ṣe yìí kò sáyè rẹ fún mi wọlé kó bá kówó mi. ìjọ nítorí Ọlọ́run. wọn bí ọlọbẹ ẹyà. ìjọ ẹgbẹ́ ọkọ ah, tó kọ mi sọ. ọpẹ ló wá gbà wọn. lágbà Ọlọ́run lágbà Ọlọ́run ní kádìjì ẹ̀wọ́n tó sọ gangan ní àárọ̀ ọ̀la. Ah, ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín ò ti yé mi ó yé mi aláìlójútì nìyí kọ̀mọ̀tìjú tó relé àná lọ́ọ́ kú sí èmi lọ́ọ́ bá wí ṣe rí oúnjẹ yìí ń bá yín dà fáyé kalẹ̀ bẹ́ẹ̀ bá ti jẹ́ jẹun tẹ́ tí mi ẹbí bá parú yẹn ẹ mọ̀nà bìtẹ́ ti wọ́wọ́ mi fún mi ẹ̀yà aláìní tìjú yìí. wọ́ ìtì ẹ̀lẹ́jọ́ ti ń bọ̀ tí wọ́n bá bí ọ̀dà tún ká ẹsẹ̀ lẹ́sẹ̀ kó wá ṣọ́ọ̀pù mi kó tún wá gbà àwọn nǹkan sórí fóònù yìí níjọ́ tó bá mú mi wá lóòótọ́ gbà. ṣe àti àìmọye ń ṣe ti máa mú ẹbí ẹgbẹ ṣù. tọ́ọ̀rọ̀ sọ ṣẹni tó ń jẹ ọlọ́run ti ẹ̀bà tó sọ mú rẹ̀ títa ní ọ̀bà tó sọ ó bó wọn one zero zero. jẹ́ pé àwọn èèyàn wa lẹ̀mí wọn ò dín mọ́ hmm. níjọ wọn máa pe ẹnu kìnìún lówó wà ẹnu kìnìún lówó wà kìnìún ti gbówó mi ní ìsìn yìí hmm. ẹnikẹ́ni tó bá fẹ́ rówó yọ kọ́kọ́ pa kìnìún yọ làkùnrin kó tó lè gbówó jáde bẹ́ẹ̀ o sì mọ̀ pé akọ́ṣẹ́ ni ó ṣe ó yẹ kí wọ́n gbọ́ mọ̀ pé àràgbélayé bẹ́ẹ̀ ni àràgbélayé yìí kàn jẹ́ pé ọ̀nà tí kálukú ń gbà ara ilé ayé ọ̀hún gbé lọ́yàtọ̀ síra wọn bó ṣe ń rò mí tó o bá fẹ́ ní owó lọ́wọ́ tí ó kọjá àti ṣẹ̀kẹ̀rẹ̀ àṣírí ajé ń bẹ lọ́wọ́ mi tó jẹ́ pé láàrin ọjọ́ mẹ́ta péré ó burú rẹ̀ láyé ó burú rẹ̀ lọ́wọ́ bí ẹnìkan wà tó ní owó kò sọ ní jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ. ṣe é rí ibi tí a ní ẹjọ́ òfin tó wà ti bọ oríṣiríṣi mo dẹ̀ mọ̀ pé oògùn ó pè padà fúnṣọ́ mo lo ti rógun owó àṣírí ajé ni mo kò fún ọ bàbá ṣe rí àti oògùn owó àti àṣírí ajé tẹ̀lé mọ̀ níbi ìfẹ́ mi ò fẹ́ ní owó gan mo fẹ́ kí owó tó máa dẹ́rù bá òṣèlú mi kò wọlé tọ̀ mọ́ wa. táwọn àṣẹyẹ máa gbé máa ní kí n lọ mú orí kòkó wá nǹkan náà aboyún ìmú ọba school tàbí ní etí ìkíní kan. ní ti ìfẹ́ tí ò ń la bí àwọn ní ara ẹ̀yìn o báwọn fi ọmọkùnrin ṣe nǹkan tó lọ́wọ́. ọ̀rọ̀ rẹ yé mi ní tèmi ò sì fọ òní ní ọ̀la tí ò ní nǹkan abẹ̀mí èèyàn kankan lọ rárá ni mo sì fọ ṣoṣo báwọn nǹkan olùdarí ṣe lọ. thousand naira ni o igi ọ̀la yìí one thousand ni ewé ajé yìí one thousand náà ni. ṣé kò ṣe náà ni. kò ṣe náà ah, ah. ẹ tẹ̀ bí pẹ́pẹ́ tiẹ̀ rí ó ti wọ́n ni ó ti wọ́n. Eh, mama ẹgbẹ́ kòkò yẹn wá.

ó lè rọṣọ nílùú tó bá sọ́ba tó. ànímọdé tán ẹ ṣeun. Ah, ah. ọmọ ìfẹ́ràn owó ìyá ti jẹ́ ó ti mọ rírì ebi. rírì kẹ́ ẹ mú wa kẹ́ ẹ jú sí mi. lọ́wọ́ pé ẹ̀rọ ń bà mí. àwọn ìwà tá a máa ń gbọ́ ni pé èèyàn kéèyàn tó bá ti gbìyànjú àti tẹ ọ̀rọ̀ ń dì. mo fẹ́ dọ́gbọ́n sí bẹ́ẹ̀ ṣe ògùn orí tí gbìyànjú yẹn ò bá wá jọ sí òwò ràbọ̀ràbọ̀ ẹ̀ kò kí ń tán lára lórí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan èmi àti máa jẹyọ. ìrọ̀lẹ́ mi ń dá ẹ̀rù ń bà mí pé mi ò ṣetán láti láti háwọn ìyàwó mi. nífẹ̀ẹ́ ìyàwó mi mi ò jẹ́ kí bàbá ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni mi ò ṣe lè ṣe pásítọ̀ ìṣàánú mi ò ń bà mí. ìyá alágbá òótọ́ lè sọ ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ẹ̀yin ti tọ̀ ọlọ́run wá ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà kankan fún yín òun táwọn sọ fún ẹ̀yin ọ̀dọ́ sẹ́yìn nù wípé kẹ́ ẹ má ṣe kánjú wípé ẹni ó bá kánjú tó ló ọ̀rán ìbẹ̀rẹ̀ tó sì lọ́bẹ̀ nítòótọ́ bí ìṣẹ́ bá pọ̀ lápọ̀jù a máa mú onígbàgbọ́ sí wa o ṣùgbọ́n ó yẹ kí ìgbàgbọ́ yóò lè dúró sísè ìkànnì yẹn nígbà tí mò ń gbàdúrà amúmiri orin méjì sí mẹ́ta tí ń bà wá báyìí ṣùgbọ́n tó orin náà bá ti dé ẹ ní láti wá sínú ìjọ ká lè gbàdúrà fún yín kẹ má bàa sí wa. kò sí wàhálà sá a máa wá a máa wá sá ẹ ṣe lóyún sá èmi ọlọ́run ìfẹ́ ẹ̀ sílẹ̀ sá. àǹtí mi ẹ̀wọ̀n pé mi ò gbìdì nínú pé kéèyàn máa gẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ ẹ sọ fún mi anyway o mọ ìyáálé mi tó wà ní amẹ́ríkà àti títí ìyàwó ẹ̀gbọ́n ọkọ mi lamẹ́ríkà ní Rhode Island so wọ́n ní páwọn fẹ́ wá dá iléeṣẹ́ sílẹ̀ lọ́dọ̀ wa ń bí báyìí wọ́n wá láwọn need accountant ń bá ní accountant èèyàn ò lè mú léèyàn mo ṣe sọ̀rọ̀ ọkọ ẹ̀ fún wọn nìyẹn kódà wọ́n ní kọ́kọ́ ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́. ó ní o ṣe ọkọ mi àti mi àti mi ẹ ṣe gan ni God bless you àlùkò ló wà àtijọ́ yìí àtijọ́ yìí ó ti pẹ́ ẹni ẹlẹ́ni ti lọ kábọ̀ lọ kábọ̀ lọ kábọ̀ tí ò yọ nǹkan kan ọ̀nà àrà tó náà fẹ́ gbà ṣe òun náà ló dẹ̀ ṣiṣẹ́ yìí àbúrò ọlọ́run ti ẹ̀mí kan sọ́lẹ́tì yìí ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run fọkànbalẹ̀ àlísì ìrọ̀mọ́ àti ẹ̀kúndé díẹ̀ ìrọ̀mọ́ àti díẹ̀ wáyé jálámbalàbá káàkiri ẹ̀zọ́ pọ̀ bẹ́ẹ̀ ṣe ìrọ̀mọ́ àti díẹ̀ ẹròyìn jẹ́ ká kúkú tó bá lọ́gbà ẹ. torí mo fẹ́ lọ sókè ẹni mi fi mí lẹ̀ torí mo fẹ́ jayé síkọ̀ ṣọmẹ́ni síkọ̀ ṣọmẹ́ni. àdúrà ló yẹ ká gbà fẹ́ni tó bá fẹ́ gòkè prayer is the master wasting your time. I'll say congratulations. Um, ẹ wà lára àwọn tí company consider gbogbo màmá wa ṣiṣẹ́. Oh my God, oh, thank you so much sir, ẹ ṣe sir. It's okay. Um, a rí pé ẹ kojú òṣùwọ̀n money. and then we make you our branch manager. <sighs> Thank you so much, sir. Thank you, sir. You're entitled to an official car and accommodation allowance. <sighs> Ẹ ṣe kọ sá. So tó bá ti di Monday, ẹ resume submission. Monday. Oh, thank you so much, sir. It's okay. See, apart from pay qualification, you deserve it. And you know handsome. Thank you, sir. Ṣé rí ọkùnrin tó bá handsome bíi ti kò yẹ kí nǹkan You're welcome, Father. Thank you, sir. Please, always look good. Yes, I'll do my best, sir. Thank you, sir. Thank you so much, sir. God bless you, sir. Okay. Prayer is the master gift. Adura. àṣìlóòótọ́ ni pé tí ọlọ́run bá ké sínú ayé ẹ̀dá gbogbo nǹkan máa ń di ìrọ̀rùn ni ìwọ ló wá di ẹni tí òun rí iṣẹ́ méjì lọ́jọ́ kan ṣoṣo ah ẹlẹ́dàá mi mọ̀ dúpẹ́ tó jẹ́ kí n jìyà gbé ò ṣe o. sori alakoko yẹn máa tó dé ibi tí mo tún lọ àwọn náà tún fi pàdé mi pé ti mo qualification mi nǹkan tí mo merit ẹ fún mi consider mi ẹ̀yin ni màá jẹ́ the new branch manager ọ̀tá mi fi yà branch manager kò tó síbẹ̀ lọ official kanabade official house mobade hey màá tún máa di ọ̀gá ní company tí ò ń ṣọmọṣẹ́ ọmọ àjọkọ̀ ọmọ náà okay. Mr. Salim. Ìgbà Fáàzì and Mr. Suleiman. Báwo ni àwọn tó wà ní ṣe tó bẹ̀rẹ̀ báwo ni ṣe wàá lọ ṣe lọ report. Ìmọ̀ mi dúpẹ́ tó jẹ́ kí n jìyà gbé. Olóòwò sí ìgbà mi tó ti kẹ́tọ́ sí ti mo ti ń fi ìlú olówó rẹ̀ dì. Yẹ́sì kẹ́ àwọn ọ̀rẹ́ gábẹ̀rẹ̀ ti máa jowó ẹ̀ sí ní pé àà ah, lórí ìyàwó tó bá ń jìyà tó bá ń jìyà gbogbo ìrẹ̀dà ni ó yàtọ̀ sáwọn well <laughs> <laughs> mo ti fi bí ọlọ́wọ́ láti rí tẹ́lẹ̀ ní ọ̀la. ọkọ mi gbogbo tó sọ òótọ́ mọ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà gbọ́ nǹkan tálágbà sọ wípé àwọn orin kan ń bọ̀ pé tó bá dẹ̀ ti yọjú ká fi tó àwọn létí o. báwa ni ó ayọ̀bí sí wọn jàre ayọ̀bí sí wọn ọlọ́run gan tó ta iṣẹ́ <laughs> Olha lá, um bobagem. suffering and smiling ṣùgbọ́n èkó kó sínú ìyá ọlọ́run sórí fún wa ó pèsè iṣẹ́ alágbàrí ká fún mi ó fún wa ní wọn fún wa lọ́kọ̀ ó fún àwọn ògùn kan oníwọ̀ ọ̀lọ́ ṣé ìyá yẹn dùn mọ́ ẹni tó wáyé bá lọ́sọ̀ pé àjàwọ̀ olówó ajẹ́nàbájá lówó ajẹ́nàbájá lówó tẹ̀sí bílọ́tà tó jẹba olówó ṣé ó dùn mọ́ ẹni. èmi ti sọ fún ẹ tó o bá ti gbọ́ nǹkan tí mò ń bẹ sọ èmi ò ní láti tẹ̀síṣẹ́ níbi ẹ̀ láì jẹ́ pa àkókò lọ́ba alágbàá akọlọ rárá ìmọ̀ ká kò ṣe kankan. ọ wọ́n ti brain wash àbí wọ́n ti brain wash rẹ tó bá rí pásítọ̀ ò lè jẹ tó bá rí pásítọ̀ ò lè mú wá gbọ́ sọ fún pásítọ̀ yín pé èmi ò wá o alàgbà lèmi náà láàyè tèmi tó bọ́ bíbélì ni pé béèrè àwọn sì fi fún ó ní wá kiri ó ní kọ́lẹ̀kùn àwọn sì ṣe mú béèrè iṣẹ́ lọ́wọ́ tó bá di àárọ̀ la tí bá kọ ìgbọ̀n sọ́kọ̀ tí mo fa ọmọ dání kò lò kò tó kọ̀ sílé lánàá tó á dísíkèsì ẹ̀rọ mi lé tó ìyá tóbi. ẹ ká sàn máa ẹ sàn máa àdúpẹ́. èyí kí wàá ní tí ẹ bá wá báyìí. ẹ wo mo kúkú wá ṣọ́ọ̀bù wá sí inú ọjà ń bí ni. àwọn náà wọn bá yín wá ṣọ́ọ̀bù gbogbo èyí tẹ́ bá ti fẹ́ ni ọjà ó sì mọ̀ tà ń bẹ̀ kódà bẹ́ẹ̀ bá tún fẹ́ wájú lọ́hùn àwọn kan mọ̀ páàkì báyìí lọ́jọ́ mọ̀ tà. sẹ́ni gbogbo orú nǹkan báwọn ń bẹ́ẹ̀ nú ọjà wa yìí oríṣiríṣi ṣọ́ọ̀bù ló wà bẹ́ẹ̀ wọ́n báyìí ṣe wà lọ́wọ́ sí lè yóò ṣe gba ṣọ́ọ̀bù tó tẹ́ lọ́rùn ṣọ́ọ̀bù alápò mẹ́rin ń bẹ alápò mẹ́fà ń bẹ tí ń ṣe one two ó eight hundred gbogbo ẹ̀ wà ọjà sì máa yánú ọjà wa yìí pé kalẹ̀ ẹ̀ta ṣe inú ọjà àti àyè bó ṣe rí nù ẹ bá fẹ́ bẹ̀ ni ẹ wá sọ fẹ́mi. ẹ ṣé mi ní ẹ̀mọ wọ́ọ̀tì ni kẹ́tọ́ ọmọ dáadáa ni sí èsì lóbìnrin ti sùn òun àtọkọ rẹ̀ kí ni abẹ́ni tí máa ń gbàwìn gàrí tí ó wà jókòó ṣọ́ọ̀bù bí yóò gbàwìn gàrí yóò gbàwìn rẹsì yóò gbàwìn máa díẹ̀ yọ̀ọ̀kan èmi àwọn tí wọ́n ti gbàwìn máa díẹ̀ yọ̀ọ̀kan ló wá rú dẹ́dẹ́ ló kàn dúdú yìí. bí ṣe ń lọ kò sẹ́ni tọ́lọ́hún ò lè yí padà o. àná náà kankan kọ́ yamúlíká yamúlíká sì gbé tiẹ̀ dénú ọlọ́run wo ní wàwà yòókù náà ràn tó o bá mọ̀ wọ́n ni lánàá àbí jẹta gan tí mo rí wọn last eléyìí wọ́n sọ̀gùn owó wọn dọ́gbọ́n sí ni o kọ̀ wá ṣọ́ọ̀bù kankan èmi lórí ló fi yà èmi lórí ló fi yà ń tì lọ sí gbèsè tó yẹ mi. Ah, ọ̀gá kí ló ṣe é láàárọ̀ kéde fún àfẹ́sẹ̀ wa. èèyàn kan ló upset mi jàre. inú mi kì í ṣe lóore ẹ dress complete ẹ wo bọ́sẹ̀ yín ń ṣẹlẹ̀. Ah, ah dé ọ̀gá I will sweat in the ojú yín. Really, I love to see you happy like this. Yeah. It was sexy. Ah, oh! orí mi bẹ́ẹ̀ ọlá àtúrò ẹ̀ tó ṣe débi bá sàkẹ́lẹ́ mi. Okay. All right. Okay. Àdúrà ló yẹ kápá afẹ́ni tó bá fẹ́ gòkè. Prayer is the master key. Àdúrà. Nígbà tí mo jáde lọ́sàn-án, mo ṣe rí Múlíkà ní àti mọ́mídòye, wọ́n bá dúró sí kan, wọ́n yìí sí ní jí mi wo nìyẹn ẹ ṣòye tí mo rí wọn báyìí èmi náà yà fakọ sí o dẹ̀ kúkú trust me ẹ àṣìbẹ̀rẹ̀ sí ní ṣe báyìí mo ń ṣe báyìí mo ń ṣe báyìí. ṣé o náà rí ẹsẹ nǹkan tí mo tọ́ láti sọ fún ẹ̀yìn nígbà tí mo ríṣẹ́ tó ní ọ̀dọ̀ ọ̀dọ̀ ká máa lọ́dọ̀ pásítọ̀ kí ìlànà ọ̀dọ̀ bá sọ fún kí ní ìsìn gbogbo ọlọ́pọ̀ iṣẹ́ méjì fún ìkan wà kó ní kó wá aṣọ mọ́ṣẹ́ ìkan ní kó wá jọ̀gà tó tún logical o ní di prophet o ní di afa o ní di imam o ní di anybody láti fẹ́ pé ilé tó máa san púpọ̀ jù tó dẹ̀ ṣe kí ní jù náà lọ ẹ̀rí hàn lọ́fọ̀ ṣe wọn náà wọ́n sìn yìí wọ́n máa kó máa ní respect àdúgbò dára sí. ẹ eh, bọ̀ still náà ah, mo ṣàmọ̀ pa ìgbọ́dọ̀ máa fọ́lọ́ àwọn nǹkan táwọn alábọ̀ bá sọ. Um, by the way àmọ́ mi ò bí ń pa mi oúnjẹ mi. Oh, oúnjẹ ti fẹ́rẹ̀ jù jù ti láìkó oúnjẹ jù. mami díṣẹ̀ sí dání náà. mi ò dẹ̀ ní sùúrù ti láìkó ọ kí ṣe màlúù mẹ́ràn o. Ah, o ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa jẹun jẹun bíbá. Oh, hmm. àdúrà ló gbé ní lékè fáwọn. ẹ ṣe gbóni sá mo ní kí n wá dúpẹ́ gbogbo rẹ̀ tẹ́ ṣe fún wa ni ọlọ́wọ́n àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ ṣe gan ni nítorí bó ṣe wà yìí tí mi bá dùn mo tèmi náà máa dùn ayọ̀ mi ni mo ṣe wà yìí ni ìfẹ́ àtọ́wọ́n ní gbogbo ayé mi ṣe wà ẹ ṣe gan ni ọlọ́wọ́n Tristan. Yes, sir. Uh, because um, we shall disturb the former Mogami and former Kimo. So I don't know if you show appreciation, sir. Okay. Thank you, sir. Yes, sir. Yes, sir. Mr. Funshaw. I'm sure you know that this is office hours. Visitors are not allowed. And you know, ṣàrà yín gidi gan ìyẹn alábòsí gbogbo kẹ lọ wá ṣe ṣe. ṣé ìwọ̀n orí tí ó jẹ́ tó bá dé fìlà ló máa sí ṣé tí ìbá ṣe omi lójú kòkó ìlú ẹ̀ ṣọ́gà ó wí pé ah, lẹ́yìn ẹ̀ yàtọ̀ síra wọn can't you see àbí nítorí pé wọn ti níyàwó lé. àbí nígbà tó yọ wáǹsì gàá nílẹ̀ báyìí tí wọ́n bá mọ́ mọ́ ẹ jẹ̀bi ẹ má wọrí gbogbo òṣì àti rani tẹ́ ń tí bá lọ ń pọ́tì fọ́lọ́ ẹ máa kó tó tó ṣẹlẹ̀ sí i ló ṣe. àwọn olóṣèlú. I'm for sure. You see, uh, I'm a kind of person to help No like that man so driving. I love to go straight to the point. Ah, láti jọ́ tí o ti wá fún interview, òun ni mo ti ń wù ẹ́, òun ni mo ti wá ẹ̀. And um, dín nìyẹn ni mo ti fi gbà ẹ́ síṣẹ́. Gbogbo a àgbà ẹ́ síṣẹ́ tó mo bẹ̀rẹ̀ sí níbẹ̀ fojú sọ mo ń fara sọ mo fi gbogbo nǹkan tí mo lè fẹ́ sọ mo fi bẹ́ẹ̀ sọ. mo wá observe pé o get message yẹn. sir um, um, i'm sorry sir even till this present moment I'm sorry. You see, get messaging. yìí understand sir. i know ìdí nìyẹn tí mo ṣe ní kò tẹ̀lé mi wá sílé ọ̀dọ̀ mi kí n lè yànnàná ẹ̀ fún ẹ. look mo like mo dẹ̀ fẹ́ kí mi àti ẹ máa fẹ́ra wa. sir i sir i'm i'm very sorry Mimi, I'm very sorry, sir. Am I rí bóyá bíi pé mò ń rẹ́rìn sí sir. It's just that, ah, like, sir, kò lè possible, sir. Because um, ọkùnrin lèmi, ọkùnrin lẹ́yìn. Kò lè possible kèmi àti Mẹ́ra, sir. Of course, mo mọ̀ pọ́kùnrin yẹn, ọkùnrin tó dáa, a very handsome man. Kò sí ojú tó máa wẹ̀ tí ò ní tún ẹ wò. Do you get? Nítorí ẹ̀ ni mo ṣe sọ pé kéèmí àti ẹ̀ ká máa fẹ́ra wa. Sir, you good looking. I, uh, I, I'm sorry, like seriously, I, I just want to ask this question. It might be embarrassing, you should sign but sir, are you gay? Wo nǹkan tó ń trend lọ́wọ́ yìí yẹn. Ah, àwọn tó bá mọ iye ẹ̀ ló ń ṣe é. Ó dẹ̀ dá mi lójú pé tó bá tọ̀wò lẹ́ẹ̀kan, ó ò ní kó bẹ́ẹ̀. Ah! nǹkan tó make sense ni the most important thing is to be with somebody you love and then it's not a matter of gay or not. wo I told you, we gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá ni màá fún ẹ look just look at me you will enjoy me. don't touch me don't touch me. ṣàkóso ìgbésà èmi ọ̀gá ẹ̀ káwèrè fíwẹ̀ kò wá dìbàjú rẹ̀ màá lọ ẹ̀mí kò wá tó lọ kú ẹ̀ tì lọ́wọ́ mi. a yóò kú sí ìbàkan mú sọ I'm married man a married man with kids mo níyàwó gidi nílẹ̀ wà lọ́mọ wà wá ṣọ́ṣì wà mú ọkùnrin pé ẹ máa mú ẹ máa mú ẹ máa sọ ẹ máa sọ yẹ ẹ ẹ máa lọ. náà ò sí orí ọ̀dá yìí bá mi sọ̀rọ̀ kí èmi àti mo máa fẹ́ra. rárá ìwọ burúkú nìyẹn jáde. kájọ máa ṣe gé láéláé ṣùgbọ́n wọ́n sọ pé àwọn como tọ́jú ẹ̀ bó ṣe lọ. Asúgà mi tiẹ̀, àmín, ó yẹ kó máa jìyà. Mo understand ló kò mọ ẹ lára. But you see, ó máa mọ ẹ lára tó bá yá. You just got to bless it. Oh, enjoy Office now. Um, I'm carried away. <laughs> Hey, come on, come After work, lady. kì í ṣe pé ló ń la òkúta níbi tó ń lọ. mo la yanrìn bẹ́ẹ̀ ni torí kìí iṣẹ́ iṣẹ́ iṣẹ́ kan mo lọ iṣẹ́ kan mo lọ sí mẹ́. tó ló jọ kí gbọ̀ngàn ló fẹ́. ìwọ gbọ̀ngàn ni mo fẹ́ ìwọ gbọ̀ngàn ni mo fẹ́ náà láti bí ọ̀sẹ̀ mẹ́ta kí ló dé kí ni mo ṣe fún ẹ ṣọ́dọ̀ ẹ ń lálẹ́ níta ni. ọ̀sẹ̀ mẹ́ta ṣé torí pé mi ò sún mọ́ ẹ lọ́sẹ̀ mẹ́ta sìn lóde ogun lóde ọ̀dẹ́ báyìí lóde wàhálà báyìí obìnrin eré obìnrin bí obìnrin obìnrin alùbáríkà wọ́n máa ń gbàwẹ̀ fún ọkọ wọn fún ninety days oṣù mẹ́ta tọkọ wọn ò ní fọwọ́ kàn wọ́n tí wọ́n ní fọwọ́ kàn kàn wọ́n ah, ìwọ lásán kò múra kò múra dó for just for just three weeks ó dógún fún ẹ. na let me tell you this èmi o mo ṣe àwọn prayers tó ẹ pé mi ò lè súnmọ́ obìnrin obìnrin ò lè súnmọ́ mi jọ ṣùgbọ́n fi ṣe ẹ ajá gbé kínní ẹ lọ rẹ. lọ sọ́jà lọ́dọ̀ àwọn bòkí kó ra kùkúmbà kó bẹ̀rẹ̀ sí máa lọ. kẹ́mi ló wá kú. ìrírí láì kí ṣe pé ó sì nílé. ìrírí ìrírí ń bẹ láyé yìí ìrírí. látìgbà táyé wa ti yí padà ìfúnṣọ́nà ti yí padà fúnṣọ́dẹ̀ lélẹ̀ kò kí ń rìn dé òru tẹ́lẹ̀ kò kí ń mọtí kò kí ń mu sìgá ṣùgbọ́n báyìí o fúnṣọ́ òkè wọlé mọ́ láago ńláńlá àwọn aago kéékèèké bíi aago méjì aago kan òru ìgbà míì kò tẹ̀wá tẹ̀ tó wá ní wálé. kí ló ṣe fún un ó ṣàmà ní ìtò ṣe fún tó fi máa lóhùn máa kó léwu òní wá kó ní ọ̀kan déédéé kó ọ̀nù ilé ẹ̀ kí ni ìwọ ṣe fún Fíkáyọ̀ jẹ́wọ́ fún mi àǹtí mi mi ò ṣe nǹkan fún Fúnṣọ́ o ẹ̀yin náà kúkú mọ̀ pé mi ò kí n ṣọmọ oníranù mi ò kí n kọ́ rẹ̀ kí n dẹ̀ kí n bá wọn lọ sí pátí anyhow lẹ́yìn kí n lọ sí church kí n dẹ̀ wá sílé mi kí n dẹ̀ tún lọ sí ṣọ́ọ̀bù mi ó tàn mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dàbí pé Fúnṣọ́ ti lẹ́lòmíì níta ni wa lè wúrú wà tó tó yìí. lòun ni òkúbìnrin bẹ́ẹ̀ yẹn bóyá wọ́n lòun wọ́n rò bẹ́ẹ̀. Ah, àǹtí mi ẹ má máa trust èèyàn to that extent kò sẹ́ni tí ò lè change Fúnṣọ́ ti change Fúnṣọ́ ti change pátápátá ó ti yàtọ̀ sẹ́ni tẹ̀ mọ̀ tẹ́lẹ̀. Oh. ok sori èmi ò ní fẹ́ ka accuse ẹ̀ wrongly you know it's better ká má lọ máa raise àwọn false accusation and all of that jẹ́ ká gbà mú báyìí lọ́rùn wọn tá a bá gbà mú lọ́rùn kò ní máa yọ bóróbóró mọ́ wa lọ́wọ́ i know what to do i think there's there's a way we can do about it. Eh, mo mú bàtà lè dá jẹ́ káfíìn hello hello hello yeah mo mọ̀ sí mo wà ní ilé ọ̀gá mi ẹ má fún jàre àwọn nǹkan tí àparí lọ́fíìsì wa ní káwá pa mí. ẹni náà plan tẹ́lẹ̀ mi ṣe ní plan tẹ́lẹ̀ àti pé bí ọkàn mi ti wá fún mi. bẹ́ẹ̀ ló kọ́. Oh, I love it. dábàá ibi tí mo lọ o tó àgbẹ̀ tí mo lọ gọ̀gọ̀gọ̀ ló fẹ́ mọ̀ mo ń travel and tí mo ṣe ń travel yìí mind you màá lò tó one month oṣù kan. oṣù kan bíi ti báwo bọ́ tó sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipò fẹ́ travel now. jọ ìjọ ọ̀rọ̀ di secretary mi àbíjọ́ ọ̀rọ̀ ni pé kó máa sọ schedule mi fún mi. oh if you care to know mo ti sọ fún ẹ sí náà o tún lè ṣe sọ fún mi ní ìsinyìí. ó ti gbọ́ náà nìyẹn náà ṣọ́ra ló ń bọ ni. ó ṣe kọ́ ni o. what. Ah. ìwọ ló rọrùn ṣé ìwà báyìí. fẹ́ gbé ọmọ wọ́n ti gbé ọmọ tó ń mìíràn ọmọ tó tún tó pọ̀ṣ wọ́n lọ gbé ọmọ kan tó ń rà tó ń dọ̀tí lónìí yẹn ọmọ tó lè gìtá yín wọ́n ti gbé ọmọ tó ní bọ́ọ̀lì tó make sense. mo mọ àbí pẹ̀lẹ́ ó rí bí ìta yín ló tọ́ mọ́ àbí kò sí ṣiṣẹ́ yìí mo ní ìsẹ̀yìn ní mo ṣe ní kí sáré pẹ̀lẹ́ kan wọlé ẹ̀ fún ara mi sọ pé faithful sí mi o báyìí tí fine o oh, máa faithful sí mi wọ́n nìyẹn just let me know let me go. honestly wọ́n ní kọ́ni wọ́n lọ́ọ̀bù yìí lọ́ọ̀bù yìí lọ́ọ̀bù I want you tó bá fún wa faithful sí mi á pè é kò fẹ́ kò fún mi ẹ̀kí wọn bá ti kọ́ wáyé láìsí. anyway kò tẹ́lẹ̀ ṣẹlẹ̀ mọ́ná right now to bury me and for the next two months jọ̀wọ́ àwọn ilé Are you serious? Come on, baby. <laughs> That's good. That's my baby girl. Come on. Let's go get it. Cool. Come on. àǹtí mi á fà náà torí bákan náà ṣì ni. ó dẹ̀ dá ẹ lójú wípé kò ṣe pé ó yàwó ló ṣe nǹkan kan fún un. mi ò ṣe fún iṣọ mi ò ṣe ẹ. gbogbo àwọn tàdé rán níṣẹ́ náà kò sẹ́yìn kankan tó rí nǹkan kan. ẹ wò tá a bá tún máa wò lọ náà tá a bá máa bá wájú wí kábẹ́yìn náà sọ o ìwọ náà wo bó ṣe rí ìwọ ìyàwó ìwọ ìyàwó òde ìsìn wọn kàn déédéé kó sí kabasa wàá ṣerun sórí bíi ti dìdìrín ṣé irun ló wà lórí ẹ̀ orí nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe ni ẹ wọ́n gbé irun sórí bíi tarúgbó ṣé wọ́n mọ̀ pé tọkùnrin ò bá rí nǹkan tó fine tó tó beautiful to behold he will not want to stay in the house ẹ ìwọ náà wo bàtà ẹsẹ̀ gbogbo ṣe ṣe ìbàtà táwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ń wọ̀ lélẹ̀ o gbé báàgì bíi tàwa àyà what is wrong with you even èmi gan at the age of fifty something mo ṣì wà okay. ìwọ náà wòlú aṣọ tó wọ̀ ìwòlú aṣọ tó wọ̀ ó yẹ kó o ṣe aṣọ kó wálẹ̀ báyìí kí gbogbo òbí máa jáde kẹ̀yìn sí bí sórí pump shot oníbo ṣe máa wọ̀ tí gbogbo òbí ta tẹran ọbẹ̀ ajáde tó tó bá wọn ní ìdíyelé yà ṣẹ́kù síbí báyìí dẹ́ni bí bra tó bá wọ̀ yẹn wàá fà síbi bí kẹ́ ẹ̀ tó jáde wàá fà bra sílẹ̀ báyìí wàá fà bra sílẹ̀ báyìí ibi eléyà ni gbogbo òṣì tó tó ló gbúdọ̀ wọṣọ wà wọ bomb shot gbogbo òdì á máa ṣẹ́kù síta àwọn ọyàn á máa ṣẹ́ eléyìí á máa dànù àwọn búrọ̀ ṣẹ́ pé gbogbo wájú bíbá á máa dànù padà síta àwọn nǹkan tó máa máa wọ̀ nìyẹn kò ṣe gbogbo rọ́bìṣà ní sọ́kì lọ fún ẹ bomb shot ní sọ́kì lọ fún ẹ tó jáde ó ti kaba ara dàda gbogbo àwọn ènìyàn ò ní bẹ́ẹ̀ dénú lé máa ń pẹ́ nígbà wọn kọ́kúrà máa ń kó máa ń kó gbogbo ẹ̀ sókè máa ń kí ní gbogbo ẹ̀ máa wà. Tayo, Tayo. Jendo ju ilé ìlọ rẹ̀ tí bá ti tọ̀rọ̀ tán. báwo ló ṣe lọ lọ́fíìsì yín jẹ́ kí èmi náà mọ̀ ọ́. ọ̀rọ̀ ọ́fíìsì wa lè mẹ́nu lé báyìí lè fi dá lálẹ́ gara hm, nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ́fíìsì wa báyìí kò ṣe mẹ́nu lé wàhálà wà. are you serious? Hm. bí ti bá wọn. ọ̀gá mi àti branch manager tó ṣẹ̀gbẹ́ wa ẹ̀rù wọn hà. ẹ̀ẹ́d tó wọ́n hà gbé àwọn aṣọ wọn àbí kọ́ lọ lọ pàtí kọ́ járe tàbí. tó bá jẹ́ pé wọ́n ṣọ̀wọ́n ah, ìyẹn ò bá ṣì dá ọ̀gá mi tó jẹ́ pé kò fẹ́ róbìnrin sójú tó bá rí obìnrin ó lè bẹ̀ lórí. Ah, kí ìtumọ̀ kí lẹ́gùn wọn hà nígbà tó ń bá ṣọ́ tó ń lè ṣe pàtó ń lè lọ pàtí tó ń járe kí wọ́n lè ìtumọ̀ kí lẹ́gùn wọn hà. èmi tí mo sọ̀rọ̀ tèmi yé mi ṣe branch manager bá wọn àbúrò ògùn yé mi jáde tán bá lọ. ṣé ìlú ọjọ́ kan tún nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ lèmi àti ẹ̀ ṣe wọléwọ̀de right now ọ̀dọ̀ ẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí tí mo nífẹ̀ẹ́ mi tó ń tọ́jú mi ayé ọkàn mi ojú ọgbọ́n mi nínú kejì mi gbọ̀ngàn ni wàá kó bá ẹni tí mo nífẹ̀ẹ́ tó ń bẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ mi so please get a hair out of this house now. wẹ́n dákẹ́ ni ló ṣe é dá ó ní kó wọ́n ní ṣ kí ló wá ṣe. kò lè ní dá fún ẹkú kan tó sọ yẹn kò lè ní ṣe ẹkú kan tó sọ. dáhùn jẹjẹrẹ ṣé inú ilé ìwọ̀n kì í ṣe pẹ̀lú ọ̀ kí ni àtú àlè ṣọwọ́ ìyá ilé pè. tó bá tún náwó ẹ̀ sí wájú lẹ́kọ̀ọ́ sí máa sọ etí ẹ̀. hello ní ayé ẹ̀ wọ́n tún náwó sí rìbá yẹn mọ́ ṣùgbọ́n sọ fún wọn lẹ́kọ̀ọ́ ló mú ọ̀nà pé tí rìbá ká ẹ̀ mọ́ bí wàhálà ló wá àwọn kì í ṣe pẹ̀lú ilé o ní àdúrà níbi ṣùgbọ́n kí ni ẹ̀. kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà. láàrín lọ́sìn tí ṣorí tó pé nǹkan tí mo sọ fún ẹ kò fẹ́ wọ etí ẹ ṣí ọpọlọ lẹ́kọ̀ọ́ tó yẹ ẹ sìn ṣorí táìmù tí mi àti ń káàkiri ẹ̀ náà orí mi ò pè é mo ò tí ì lajú ni but right now ọ̀dọ̀ tí mo nífẹ̀ẹ́ tó ló bẹ́ẹ̀ mi nífẹ̀ẹ́ mi tó ló lọ́ọ́ kọ̀ ọ́ ṣe fún mi gangan. <laughs> Ah, well um, etí odò ẹ̀ òun ló ti gbọ́ yẹn right jọ láti ẹ̀ one more time gbogbo question yìí èyí <laughs> now jọ torí ọlọ́run mo bẹ̀ So sórí bá mi sọ fún nínú èmi àti òun ta ló fẹ́ fẹ́. máa ga ọlọ́run máa bá ẹ̀rí jẹ ọlọ́run máa bá ẹ̀rí jẹ kí ló ṣe tó náwó sí mi ṣúṣà wẹrẹ ni. good babes ọmọ ò ní bá àtọ̀nù mi jẹ báwo ṣe máa rí ọmọ ọkùnrin tó a sexy and so good energy. <laughs> Oh, I came. Tomorrow I will look good a Gremlin for my time. It should then. Oh, baby. Yeah. Just get the shit out of this place. All right, now. We're looking for you. oh. Fisher! Hey! Fisher! Baby! Sugar! ha ohun tó tó ìṣẹ̀lẹ̀ ha irọ́ ni o ọkùnrin àtọkùnrin wọ́n ṣe ẹ̀kọ́ àtìyàwó ah! àgbákò lélẹ́yìí o ò ní sun ẹkún máa wá ẹ̀jẹ̀ ni o ẹ̀jẹ̀ ló máa wá tó máa máa sun tó máa bù ẹ́ báyìí ẹ̀jẹ̀ abú ẹ́ báyìí gidi gan ni o kò ṣe pé o máa máa sunkún nìkan. <laughs> Fúnṣọ́ ló wá di ìyàwó báyìí ó ti kó lọ ilé ọkọ fáínàlì sórí ọ̀rọ̀ yóò ṣojú lásán o eléyìí nídìí pé ká mójútó dáadáa a máa wá pásítọ̀ tó gbóná tó wà lórí òkè a máa lọ bá wọn tabako lọ́dọ̀ pásítọ̀ àlọ́sọ́dọ̀ àfà tabako lọ́dọ̀ àfà a máa lọ sílé babaláwo tabako lé babaláwo àlọ́sílé abọ̀rìṣà tabako lé abọ̀rìṣà a máa lọ sọ́ṣogbo lọ́dọ̀ ọ̀ṣun taba ti wá kó lọ́ṣogbo straight a máa lọ sọ́dọ̀ ọ̀bàtálá níbi tí wọ́n ti mú ifá tí wọ́n ti ń dafa ìgbà ìgbà lẹ́lẹ̀ òun náà máa lọ kó sójú kékeré o. mi nígbàgbọ́ nínú ọlọ́run ọ̀ṣọ́fà tí mo ń sìn kó o bá mi wá solution sí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́ sórí ọlọ́run ọ̀ṣọ́fà tó sí yẹn èyí tó o bá máa lọ bá jẹ́ kó jẹ́ ọlọ́run ọ̀ṣọ́fà tó wà lórí òkè má yẹ kó tẹ́tà àwọn lẹ́lẹ̀ wọn ògbóná sórí tó wà bẹ́ẹ̀ ọlọ́run torí ẹ̀ páyé rẹ̀ ni odidi ilé ayé ọlọ́run parẹ́ nítorí gbogbo orí burúkú àti òṣì ni àwa rẹ̀ nǹkan tó ń ṣe gbogbo tí mo sọ fún ẹ̀yí èmi ò ní pẹ́ kó má lọ sí ṣáà lọ bọ́ ṣọ̀fà tó wà lórí òkè àwọn ibi tó dẹ̀kun náà àtúnṣe máa lọ kì í tọ́ lọ́wọ́ wọn èpè ní kò ṣojú lásán ikọ̀ burúkú lélẹ́ ọlọ́run kò gbúdọ̀ kò gbúdọ̀ ká mọ́yàn lọ́wọ́ abami. àwọn èèyàn ṣe èèyàn ṣe èèyàn wà láwọn. ọmọ mi rántí ogun Sódómù àti Gòmáyà nǹkan tí wọ́n ṣe nìyí tí Ọlọ́run fi bínú sí wọn. Ọlọ́run fi hàn mí pé òun sì méjì tàbí mẹ́ta fún mi ṣùgbọ́n tí ó bá ti ṣe tán kẹ́ ẹ padà wá kẹ́ gbàdúrà ǹjẹ́ wá. alàgbà mo bá ọkọ mi sọ títí títí tí ọkọ mi kọ̀ lóhùn wá òun yóò tẹ̀lé mi wá. madam ó bà ní kò bàjẹ́ mo ní láti fojú kankan yín kí n lè gbàdúrà fún ọ kí ogun èso ló bá ṣe. dáàdì tó bí lọ́wọ́ lẹ́kùn mẹ́nu mi báyìí mo ti fojú mi kàn mọ́ nísìnyí ó ti débi oṣù mẹ́ta ṣùgbọ́n o fún ilé tẹ́ wá sọ yìí o gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tí n bá lè gbà tí màá fi mú débì ni mo máa sá. tí ẹ̀yin súnmọ́ ọlọ́run tẹ̀ ń gbààwẹ̀ àdúrà lọ́sàn àti lóru òun ló yọ ọkọ yín nínú ìdánwò tó kó sí ẹ má wàá jẹ́ kó rẹ̀ yìí kẹ́ ẹ túbọ̀ múra sí àdúrà dáadáa kẹ́ ẹ sì máa ka ọ̀rọ̀ ọlọ́run kí ẹ lè mú ọkọ yín kẹ́ ẹ dúra yín lámùrè kẹ́ ẹ dúró ṣinṣin níwájú ọlọ́run kí ọlọ́run ó lè tẹ̀síwájú ṣùgbọ́n ẹ̀mí ń tẹnu mọ́ ọ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọn máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù àdúrà ló yẹ ká àdúrà ló yẹ ká bá fẹ́ gbé tí bá fẹ́ gbé kiri i is the master is the master.